Dialogue for fluency. Ọ̀rẹ́ mi mo fẹ́ kó mọ̀ wá. Inú mi yóò dùn púpọ̀. Ìyàwó mi nìyí. Orúkọ rẹ̀ ni Mary. Tom nìyẹn. ọmọ ọdún mẹ́fà ni jẹ́ni nìyẹn ọmọ ọdún mẹ́rin ni. Dialogue again for fluency. Ọ̀rẹ́ mi, mo fẹ́ kó mọ̀ wá. Inú mi yóò dùn púpọ̀. ìyàwó mi nìyí orúkọ rẹ̀ ni mèrè tom nìyẹn ọmọ ọdún mẹ́fà ni jenny nìyẹn ọmọ ọdún mẹ́rin ni.